àwọn iléègbìmọ̀ asòfin kékeré làbújá federal house of representatives wọ́n mà ti gbéná àjà wojú ààrẹ bọ́lá ahmed tinubu lórí bọ́n ṣe ló fẹ́ẹ́ yẹ̀yẹ́ àwọn fún iléègbìmọ̀ asòfin àgbà làbújá ìyún senate ìyún nigerian senate tí wọ́n sì ń sọ pé àwọn iléègbìmọ̀ asòfin àgbà ojú àwọn lọ bákan náà làwọn rí àti pé bí tinubu bó ṣe fún ààrẹ iléègbìmọ̀ asòfin àgbà làbújá sẹ́nẹ́tọ̀ gọ́sù àpábíò ní oyè orílẹ̀-èdè tó ga jù ti abẹnugan àwọn ìyún ọ̀nàrẹ́bù tajude abbas wọn ni bá ṣe fún un lóyè tó ju ti ọgbẹnugan lẹ́gbẹ̀mọ aṣòfin kékeré lọ wọn nílé tàbùkù àwọn àwọn kò sì gba oyè náà ẹ rántí pé lọ́jọ́ àyájọ́ òmìnira orílẹ̀-èdè yìí ti ṣe ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹwàá tá a wáyé october first tí orílẹ̀-èdè yìí ṣe ayé òmìnira ọdún mẹ́rìnlélọ́gọ́ta ìní tinubu inú fún àwọn èèyàn ní àmì ẹ̀yẹ orílẹ̀-èdè yìí àwọn tó sì fún ní àmì ẹ̀yẹ náà ni onídàájọ́ àgbà orílẹ̀-èdè yìí onídàájọ́ kékeré ẹkùn godswill akpabio tajudeen abbas àti igbákejì tajudeen abbas ìyàn ọ̀nàrẹ́bù benjamin kalu oyè tí wọ́n fún akpabio ní oyè tó ga jù sí kejì ti ààrẹ lórílẹ̀‐èdè yìí ìyàn ìtàn pè ní grand commander of the order of the niger gcon bẹ́ẹ̀ ni wọ́n tó fún onídàájọ́ kékeré ẹkùn náà ní gcon yìí ṣùgbọ́n tó jẹ́ pé tajudeen abbas oyè order of the commander of the order of the federal republic cfr ìní wọn fún òun ní tiẹ̀ tí wọ́n sì fún igbákejì ẹ̀ ní commander of the order of niger con ilé ìlú mà bí àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin kékeré nù wọ́n ní ṣé ti tinubu ń sọ ni pé ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ju tàwọn lọ tàbí bóyá ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ju abẹnugan àwọn lọ wọ́n ní eléyìí ò rí bẹ́ẹ̀ lábẹ́ òfin o wọ́n ní bákan náà ìní àwọn ṣe jọ rí àti pé kí tinubu kó tètè fún abẹnugan àwọn náà ní oyè gcon kódà wọ́n jẹ́ kó dìímọ̀ pé nínú òfin nàìjíríà èèyàn méjì kò lè gba oyè GCON ní ọdún kan náà ṣùgbọ́n tó ń fún àpábíò àti kékeré ẹkùn ní oyè yìí tó sì ń ránṣẹ́ Tinubu pé àwọn ò gba ọ̀rọ̀ náà rárá o àti pé bí ìgbà kò fẹ́ yẹ̀yẹ́ àwọn nílé asòfin kékeré ni tó sì ní kíákíá kó tètè yí oyè Tajudeen Abbas kúrò ní commander of the order of the Federal Republic CFR sí oyè Grand Commander of the Order of the Niger GCON Tófún Àpábíò àti onídàájọ́ Kékeré Ẹkùn.